ṣùgbọ́n púpọ̀ wa àka alukurani yìí kún àṣẹ kínni àkàkún àkàkún owó tẹ́lómi fi ra newspaper lójúmọ́ ó lè ra newspaper two hundred naira five hundred naira ẹ mọ bí ó ṣe pọ̀ tó tìmùtìmù lọ́wọ́ ẹ̀ weekly magazine monthly ẹ̀dìrì gbogbo ẹ̀ ní ó wà lọ́wọ́ ẹ̀ so àwọn yẹn ó kó wàhálà sínú sẹ̀mí ayé fún ọ̀pọ̀lọpọ̀ ọgọ́rùn èèyàn kọ́lọ̀ kó dàgbò sànú ẹnì kọ̀ọ̀kan wa. ṣùgbọ́n àǹfààní wọ́n fẹ́ sọ díẹ̀ fún wa bọ̀tẹ́ ẹ̀ ní bínú nítorí pé ibi tọ́rọ̀ wa lọ nẹ́jì díẹ̀ so máa rárá mú òyìnbó díẹ̀ láàrin ìṣẹ́jú díẹ̀ síwájú sí i náà. Praise be to Allah. Allah subhanahu wa ta'ala is the Lord of the heaven and the earth. Allah subhanahu wa ta'ala revealed glorious Quran to last and final messenger, Prophet Muhammad sallallahu alayhi wa sallam. Most of us today We don't follow the glorious Quran correctly. Allah subhanahu wa ta'ala command us to follow and to obey the last and final messenger, Prophet Muhammad sallallahu alaihi wasallam. But according to my view, I think that, most of us we don't understand the benefit of the Quran. That is why we don't read it correctly. Always we are busy to read magazine, satellite broadcast station. We are busy for our business. We are busy to read newspapers but we fail to read the book of Allah. Allah. Why? Why? We have to read the book of Allah subhanahu wa ta'ala. Because glorious Quran is instruction manual for every human being to know right and wrong. Let me read the nine great benefits of reciting the glorious Quran. Indeed, to reflect on Allah's verses is a form of worship. Wallah. To read glorious Quran is form of worship. When we are reading the Quran, ponder it. Follow the instructions. Is the part of worship. Now, but, if you want to close to Allah subhanahu wa ta'ala, and you want to know the authentic way to understand who is Allah, you have to go back to read Last Testament. That is the glorious Quran. One of our Islamic scholars, Ibn Qayyim al-Jawziyya said, Rahimahullah Ta'ala, advise source as reflecting over book of Allah, a person has memorized and expand it so men understand what is the authority intended by it. You will read Quran and you will also ponder it. Indeed, the book of Allah is not a book like any other. Believe me, this Quran, glorious Quran, is not like any other book in this world. Because glorious Quran is the only authentic word of Allah subhanahu wa ta'ala. It is the timeless speech of Allah subhanahu wa ta'ala, not a creator thing. The study guide for life and death and the words come after death. Therefore, it deserves a more careful study than any else speech. We have, to focus, to focus. How, to read the Quran. Because Quran, is instruction manual for, human being. It is necessary that to read the Quran from cover to cover to know what is good for us and what is forbidden for us from our Creator, Allah subhanahu wa ta'ala. prophet muhammad sallallahu alaihi wasallam. for even one word try to ponder it if you go back to glorious Quran in Surah Saf Surah Saf chapter number thirty-eight verse twenty-nine Allah say wali yadabbaru ayat Read Quran and ponder it every passage you are reading in it. For example, if you say, Alhamdulillah, Rabbil Alameen, glory be to Allah, the Lord of the world. You have to ponder that Allah is the Lord of the world That means Allah is the Lord in heaven. Allah is Lord in earth. In everywhere. He also deserves to worship. No any other ilah. Most of us today, we don't understand that the earlier our study. But we Muslims Had will cause him to understand something not intended by Allah subhanahu wa ta'ala most high. We are learning many languages. But we leave Allah subhanahu wa ta'ala with his word. We don't learn the right way to understand the book of Allah subhanahu wa ta'ala, our creator. subhanallah we are led from primary school secondary school from secondary school to university doctors professors we fail to learn the book of allah subhanahu wa ta'ala the guide. subhanallah so dear brother and sister muslims Know that reciting and the pondering over the book of Allah, devoting your time regularly to its study and the implementation as time benefits in this life and the next life. If you understand the Quran correctly, you will receive peaceful life here and hereafter. But, but if you fail to understand the book of Allah, glorious Quran, you will fail this world and the next life. Na'uzu billah. May Allah subhanahu wa ta'ala protect us. Amen. So let us know. Look to just a view of death to attach ourselves. More familiar to Allah, majestic words. My dear brother and sister, each benefit stands as a nudge to encouragement to zoom and analyze the half and dedicate ourselves to the Quran. My dear brother and sister, point number one, reading and the reflect over the Quran, fulfill Islamic duty. Wallahi, subhanallah, la ilaha illahu. by Allah to read the Quran, you will know the better position how to fulfill your right inside the, our Creator God Almighty. Indeed, the Prophet sallallahu alaihi wasallam said, summarize the religion with the statement: the religion is nasiya, sincerity. So then Ibn Auf, may Allah be pleased with him, then say, We ask to whom? He said, To Allah is book, his messenger, the leaders of the people. And they are common for in Sahih Muslim, hadith number 1074. The sincerity that is due to the book of Allah subhanahu wa ta'ala. include regular recitation. We are in the month of glorious Quran now. We have to read Quran and ponder it. To read it daily, nightly. May Allah subhanahu wa ta'ala grant us. Amen. And also, if you don't know how to read the Quran, you have to try to learn it. Yes or no? Yes. You have to try now. If you want to know English language, we go to lesson. Yeah. Yes or no? Yes. Uh-huh. If you don't know how to read the Quran, go to Afa to teach him. We have to busy to the glorious Quran especially in this glorious month of Ramadan. Now, how to learn it about his tafsir. Because if you know how to read the Quran, if you don't understand the meaning of the word you are reciting, it is so difficult for you to implement it. It's so difficult to ponder it. Because the thing you are reading, you know the meaning. For example, you say, Kul Allahu ahad, say it is Allah and the one and only. So you will ponder it. Eh? You will follow the instruction. Try to read too fast and how to get the translation of the fast is important for every Muslim, men and women in our society. May Allah subhanahu wa ta'ala make it easy for us. Amen. Now, in the second point, the Quran will be a proof for us on the day of judgment. The second point. This is due to the statement of Messenger sallallahu alaihi wasallam, and the Quran is a proof for you and against you in Sahih Muslim. Subhanallah. In, in, in, the, in the day of judgment, Quran is a proof of you or against you. Subhanallah. We have to read Quran carefully and to follow the guidance. So, one of two things will occur with this proof the book of Allah. It will either be in your favor or proof for you on the day when you will need every single good deed. ọjọ́ tí kálukú wa ò ní gbèdéke iṣẹ́ kọ̀ọ̀kan tó fi ìṣẹ́jú kọ̀ọ̀kan fi ìṣẹ̀mí ayé rẹ̀ ṣe kùránì ànẹ́bí nínú kọjá alátakò fún wa ń jọ yẹn tàbí kọjá àwíjàre subhanallah ọlọ́run kò sọ èmi àti kò níbi ìwárìrì ọjọ́ náà fún ẹnikẹ́ni tí ọba kọtí ọlọ́run ọba it is either in you your favour or proof for you on that day or it will be something standing against you nínú kọjá nǹkan tí ó ta pọ̀njọ́ náà pé wọ gbàtọ̀ wà láyé sọ̀rọ̀ ayé tèmi at the time so the very speech of your creator ọ̀rọ̀ Ọlọ́run ọba rẹ tó dáa a proof against you eh? who could be saved from the terror of that day if Allah tí ọ̀rọ̀ ọlọ́run ọba rẹ bá ta kọ́ ńjọ yẹn kí ló kù tó fẹ́ fi láńjọ yẹn kò sí agbáko ti sè yẹn o kọ́lọ̀ kó sọ wa mbẹ́ eléyìí rí bẹ́ẹ̀ point number three the Quran will intercede of us on the day of judgment the proof Abu Umayyah relates that the Prophet Muhammad sallallahu alaihi wasallam said, "Read the Quran, for very it will come on the day of standing as intercessor for his companion." gbogbo ẹni tó ń ka Kùránì pátá Kùránì jẹ́ ọmọ ìyá rẹ̀ níjọ́ náà ọjọ́ ìṣirò Kùránì náà wá dúró tiwọ́ báyìí lọ́dọ̀ gbogbo ẹni tó sì gbé àlùkùránì kalẹ̀ tí ó kà á báwo lọ́jọ́ yìí ó ṣe rí fún a ní excuse wọ́n sọ kó dàgbà mọ wá ìmọ̀ yẹn títí tí kò fìdé kọ́nà bá kó dákun kó sàlékún agbọ́yé fún wa. Point number four your status in this life will be right. In Sahih Muslim, we find a lovely story about how man from the people of Jannah, Umar ibn Khattab, understood this principle. Some men came to question him during his caliphate about the relationship of Makkah. They asked, Who do you use to giving Makkah? Govern Makkah. He said, Ibn as Abza. They asked him, and who is Abza? Umar replied, a freed slave from those we freed. They remarked, you leave a free slave in the chain of the people of the valley, the noble tribe of the Quraysh. So he answered them, Sallallahu Alaihi Wasallam. alayhi salatu wasalam. So he answered them, Verily, he is a reader of the book of Allah. Ìgbà tí wọ́n bi Umar léèrè lásìkò wà tí ń ṣe Khalifa. Wípé Talabi ṣe gọ́fúnà ìgboro Maka. Ọba dáhùn sọ pé Abza. Ó ní Abza báwo? Ta ló Abza yìí? Ìmbola Abza. Tala Abza. Umaru ní Abza. Ẹrú ni nígbà kan tí a filẹ̀ tó dòmìnira kó lábẹ́ ìjọba wa ó wá ní kínìdí tó fi filẹ̀ ó ní nítorí pé ó jẹ́ ẹnìkan fẹ́rìn he is a reader ó jẹ́ ẹnìkan tí ó máa ń kà ẹ́ book of allah nítorí pé mọ́ ń ka alukurani dáadáa tó bá ṣe pé ẹni tí ń ka kurani dáadáa la fi ṣe ìjọba orílẹ̀-èdè nàìjíríà ayé wo ní bàjẹ́ tó báyìí tẹ bá jáde lọ sí other country ẹ mọ̀ kókó gbẹ́yà ń jẹ orílẹ̀-èdè yìí ẹ nílò ìlú mi kẹ gbàdúrà bímọ àfi tọ́lọ́run bá fẹ́ràn yín. so we have to read the book of Allah subhanahu wa ta'ala point number five you will be from you will be from the best of people tó bá ń ka Quran dada ó jẹ́ yẹn rí láàrin àwùjọ Usman may Allah be pleased with him said the prophet sallallahu alayhi wa sallam say the best of you are one who learn the Quran and teach it each other inú hadisi adọ́dọ̀ fún abuhari tí umar abu umama to dáhùn sọ yìí pé khairukum man ta'allama al wa 'allamahu ẹni tó dáa jù nínú yín òun náà lẹni tí ó mọ alukur'ani karim tí sì tún fi ń kọ́ àwọn ènìyàn eléyìí bẹ́ẹ̀ láàrin àwùjọ wa àwọn pọ́ǹtì eléyìí inṣàlá bí kúrọ́tìlá a máa padà tẹ̀síwájú lórí ẹ̀ ẹ rí i pé tọ́pìkì yẹn a ti wọnú tafsiri wa o. bẹ́ẹ̀ni. inṣàlá tomorrow we begin our tafsir sọ́tù tọ́ha chapter nine chapter twenty inshallah Quratillah. but today we try to explain about the glorious quran that is the only authentic book we have today we have many religion books today but the most authentic one and the maintained pure form is only quran Kareem the last testament We have Rigwe, we have Ataruawe, Bhagavad Gita, Yasina, Old Testament, New Testament. But glorious Quran is last testament. Then. And Allah also says in Quran Kareem, in Surah